صلوا على النبي الكريم كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد آمين الحمد لله أقول يا الله تبارك وتعالى

tùmọ̀ ayé àgbà wọn pé àkùrá ní káká gbójú mu bá lu imam malawa alẹ́ rabiu òun ayé àfojú mu wáyé máa bí ara mi bí yan kàwáyé kàwá wá bọ̀lọ̀ ọjọ́ ọjọ́ bí kí wọ́n bá wára kí ni bá dáa gbà ọjọ́ mi kí àlè ọjọ́ bí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبعد السلام عليكم ورحمة الله وبركاته بديت يا الله سبحانه وتعالى يكون جوجما يهون يوجما يهون سوجما kuma gugu kala duwa gugu masu gugu yojima ga to ka shi go tafsirul oṣù ramadan àbí aláàrẹ bí kí mọ́ adúté ògbókè jẹ́lẹ́jì ramadan lọ́mọ́nà bí kì í ṣe kì mú gbà ń máa àbúrò ibi kí mọ́ adúté ògbó lẹ́mọ̀nà kẹ́mẹ́ ti àlẹ́mú aya gbókalẹ̀ kàdéhùn nálẹ́ ìfi aya tó ẹ̀ إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين ما كايا ما كوجا يا جدي لونا مي كونا كاون شيكا تشيوجي لونا لا إنا نحن نحيي الموتى أو أجبو أجنك كم قدني àmọ́ kóbìdẹ́ ká kó wọn dáyé kó àyẹ̀ wọn náà tó wò máa kọ dẹ́mu àwọn kọbẹ̀ ẹ̀ máa dọ́gba tiẹ̀ bàkúnú kò máa dé yó wọ àtàrọ̀ báyà ṣe tánì ẹ̀rọ kìtú bìá lò lẹ̀ dèkùmọ̀ máa dé yó kẹ̀ lókè àṣà máa dọ́wọ́ ti ọmọdé bíi dùn tákẹ́ wọn lẹ́wà kọ́ ọmọ kọ́kọ́ bí màá dẹ́wọn lẹ́wà yánì kó màmá kó mi yé ṣe máa pàálọ́ máa pé gọ́ọ̀mẹ̀ntì kìwé hàn máa biology gọọmenti lẹ́tọ́sọ kọ́lọ́ ibi màmá dọ́mọ rẹ̀ ní ọ̀rẹ́ náà lulẹ̀ tí mo dẹ̀mí ìyá ẹ̀yìn ní ọlọ́run yẹn gbogbo àyànnẹ̀ táàkù òbí kẹ̀má dọ́mọ rẹ̀ ní kẹ́yìn ẹ̀yìn ọ̀rá lulẹ̀ òbí ẹ̀ ògbójì rẹ̀ kí mo dẹ̀rọ ẹ̀ tí mo dẹ̀mọ bíbí ìrẹ̀dọ̀gbọ̀ àyànnẹ̀ táàkì ẹ̀hún bíbí lẹ́nà lulẹ̀ dìpọ̀ ẹ̀ máwọn dọ́mọ rẹ̀ alágbàjì kí mo dẹ̀rọ ẹ̀ aláwọ̀ á bíbí. تنوي يوم يجون كل الله دوب إيمانا ونكتب ما قدموا أكو يعني ما قدموا أنكم تدبكي بقى مدينه إليه وآثارهم وهم مسيطانا لكما ما هو دمو بنجون لنا لله فترى إيكاتيونا لأجيزه إليه فترى إفيدي ونكتب ما قدموا أقلني ينكم دوبتي وآثارهم في فترة يكيجي إر علماء إر علماء ما دولي في مسألة جوجو يكيب شوق onugu kọlọpù màtí masalasi tẹ́yì onugu ẹ̀rẹ̀ kùmà wọ́n tó lulẹ̀ àjọ́ ń mọ̀lẹ̀ fún ẹ̀rẹ̀ lẹ́pọ̀ fún ọkọlùkà. ramono ko na deji ko ko tati nyana makala si ubo kialo ko yo la gede na mi hadi ki wa ko ba nabi ana otoba wa sallallahu alaihi wa sallam riwaya e muslim domo riwaya e ibn abi hatim domo رواية ابن أبي حاتم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كانت بن سلمة في ناحية من المدينة أبو مادمك بن سلمة ما دين أبوك ونجي أوك مدينة وأرادوا أن ينتقلوا إلى قريب من المسجد فأمتنك ما يكون sabu ko kimara na na masalaci medina alamiru begi ɗaya kabulu kamar sojoji ne wa mini a waka ya hannarla 200 by 200 dabu biyu ni masalaci biyu da mani oyin buku kama sade ni damado mẹ́rọ mọ́lẹ́ ní ẹgbẹ́kẹ́dẹ́ kúkú mẹ́rọ gbẹ́kẹ́dẹ́ gboke wole imere jemu ido dagu bi ewo pinu awon yejo aba keteja keteja keteja ninu ọkọ ẹ̀nà tí ní dó ọ̀gbẹ́ ìkìdẹ́ tù bí ewo àmàdẹ́ gbọ́gbẹ́lẹ̀ wọ́n kẹ́ ní kòkò dórí àmàlẹ́gá dẹ́ àmàmùrọ̀ mẹ̀tì adọ́mọ ohun gbòógì àwọn ìmàsálàṣẹ ọjọ́ tó dábálẹ̀ màá tẹ́nì máa wá kí náà nà ọ̀dọ́ ọ̀la àmàsálàṣẹ ọjọ́. بوكي أمري مثلا kuma ما أنا kuma ما jẹ́mu ì لنا ما àmọ́ ولا ما فنزلت فنزلت عيوانه إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثاره ونبي أكهما فقال, فقال لهم النبي صلى الله عليه وسلم kaka nabi aka umar sallallahu alaihi wasallam yani inna asarakum tukutabu ẹrọ lẹ mẹdúlù lẹ tẹ́ra nàwí masalasi alùkẹrẹmẹlẹsọ wọwọ ọbẹlẹ máa kọ alùkà rọmọ ńwúmẹ wọwọ lẹ rọmọ náà wíwò kọlẹ ìyọmẹ tó lẹmẹ máa kúrìdókùmẹ yọ nàìjíríà mọ òun àyàn òun mẹ́tìlẹ̀ ẹ̀ka níbi kàwọn bóyí rẹ̀ ee muslim imamu ahmad anibi kawama annahu balagani annakum turiduna an tantaqilu qurba almasjid ogbo kaka mẹmẹdinu mẹmú wọn gbogbo kìjánà ní masalasi kọlu náà mẹni ee adrẹ kẹgbọlẹ ọgẹlẹyìn dẹ atene kama shodo kawa mboeka yoko zuzo mawe matalaki ya rasulullah qad aradna dhalika jakia anayo gele an kaplan domo faqala anabi akahuma ya bani salamata ame ko bani salama diyarukum najinino mo todem tukutabu asarakum diyarakum tukutabu tọkutọbu afaarọku máa kọ ẹrọ ẹgbẹ ẹdí yìí nìkan mọ ewé masalasi máa gbalọ ká ẹdí kúrọ mọ mọmẹ ọrọ mẹ máa kọlẹ àti ìfẹwọnà tó wá ẹyẹ mọsílẹm kàní bí ẹni adó yọ pé yín ìyàlọ ọlásí pé yín ọjà wọn ìyá tàwọgbọ alábùdó mi bẹ ìkéyìí ṣe ń kadó ọjọ àlọ ọlásí pé yín ọjà wọn ẹkọ yọnyọ. oye le Ma ni idomo maanu ju kele kidawi masalaji uyo oye le talo wala kuri ewe masalaji masalaji yo ni jogela na kaino ¿eh, ama ah, yake ni ro ro masile ju ye talo wala kuri masile tobi hadithi kide إذا توضأ عبد من بيته عبد إن فأتى المسجد تكداوي مثلا كل خطى يخطو بها إلى المسجد كون يردوك فيك دستان كداوي مثلا تكتب له عشر حسنات إرك ما يلادا كلمة كلمة كلمة وقم ومحيا عنه عشر سيئات máa wọ́n gé àmì ilé ìrìkìtì máa ẹ̀gbọ́ àwọn palọ́bẹ̀ wọ́n rọ́pẹ́ àlẹ́wò aṣára dẹ̀rẹ̀já ti máa wọ́n ní dẹ́rẹ́jà step àmàṣekọ́lé ní wọ́n yà sí step màmọ́jọ́ yóò hàn máa wọ́n ní step mẹ́wàá dúnyà tẹ̀mẹ́lẹ́ lọ́wọ́ jẹ́ rẹ̀ kà nínú ẹ̀rẹ̀kẹ́ yìí kígẹ̀ ọ̀gẹ́lẹ́ máa kọ́ ohun ẹ̀rẹ̀kẹ́ ta ọ̀gẹ́lẹ́ máa kọ́ ohun ẹ̀rẹ̀kẹ́ lẹ̀ dọ́gbatakẹ́ nẹ́ka kí masalasi máa kúrọ́ mẹ́wọ́n ene kisere dabere kele kataki wana masalaki urome mai kiliving 5000 palo mami lada 5000 dun daraja 5000 ma dun ya tamu ile tojoji mun go masalaki ke ya sota dan kuna tabapa kema dabapa bubulu ngolege wa pa bubulu

máa pè léèrè ten thousand ló máa di dẹ́rẹ́jà òun yà tẹ ẹ̀gá ten thousand ẹnẹ́ ti lò lẹ̀ iṣẹ́ rẹ̀ bèrè mẹ́rin lómi síta kí yàn náà mọ́sálásí two hundred and fifty thousand ìlànà òun dẹ̀ ìléèwé two hundred and fifty thousand máa palo dẹ́rẹ́jà two hundred and fifty thousand máa ń bọ̀ yàn tẹ́wọ́ ajaban li ummati muhammadin. ẹ̀nà wúrù níbo yàlébì muhammadu bókọ yọ mọ̀ àwọn máa báyìí kọ yọ tí é kìdé yúpọ̀ ọ̀gọ̀ àwọn máa báyìí ẹ̀nà wúrù sádùá kúlù nínú dáwájá àbáyọ yìí mọ́rin dájá gbé ajá gbé ìdọ́lọ yìí ẹ̀hùn 5,000 naira márọ̀ mẹ́rin wẹ́yọ́ ẹ̀mdà ẹ̀dọ̀ yẹ kọ́kọ́ dàkímdà múlò táyá ètùdú bí òdú ọ̀nà mọ́rún instantly 5,000 15,000 márọ̀ ẹ̀ gbélé yóò tó dún gbélé mẹ́rin tí kòrò táàkà mẹ́lẹ́lẹ́ láwọ́ mọ́ wọ́n mọ́ yé mi ń gbé mẹ́rin òmẹ́lẹ́ kò gbé kọ́kọ́ dáadó thirty naira twelve mọ́nlá fifteen thousand ló ń gbòmù ẹ̀ dáadáa kúrò ẹ̀ tó arú. yọ̀nà gáàgì àti ẹ̀ẹ́gẹ̀jẹ̀ tuntun pé five thousand. kì tí àbẹ̀kọ́ mẹ́lú ìgbélà níbi mẹ́lú níbi ila mdu ekete pagbe dagonete lade oka madu ete oke one e alo le reti magara jike yo ni yamu igoro me madu edo e ade mbebo moai amamda yoro ri ya ngere mi reje makonya ko le pamoja makoyi masala jako ewe kàyà tó bá ẹ̀rí ìdá ìṣẹ́ ń jẹmà rẹ̀ ọlọ́tẹ̀ bẹ̀rẹ̀kù bẹ orí ilé àmà fẹ́ ń jẹmà pẹ̀lú ọ̀wọ̀ mátálásí ẹnìyẹ màkọ́jọ́ bẹ̀rẹ̀kù mátá ṣe dé mú dábà tí ó níwà rẹ̀ pé mi ti mílì mẹ́lẹ̀ omi ewu ẹ̀bọ̀ kì yọ kì ló dàka ìkẹ́gù màwọ̀wọ̀ dọ́ ọmọ ti dúkìdí èrò yìí ẹ̀bọ̀ akọ́ gbogbo tí sọ fún mébi ẹ̀yọ ẹ̀ lá ẹ̀bọ̀ mọ́sálásí máa kọ́ tí ilé ọ̀hún dúró gbogbo lẹ́dẹ́lì ìbókẹ̀ lẹ́dẹ́lì ìpábòkọ́bíà mọ́sálásí láti ọ̀họ́ ọjọ́ yìí mọ́nádọ́ èmi mọ́nádọ́ èmi mọ́nádọ́ ànúmọ́ mọ́nádọ́ gbé mọ́nádọ́ gbé ńgbò dúkẹ̀wá mọ́sálásí gbọ́ ẹ̀bọ̀ tẹ̀kọ́ ilé àmọ́ nà ní gbọ́ ẹ̀bọ̀ yìí dákẹ́gbó masalasi kéte ma ní dági ìhùmá dẹ̀kẹ́rẹ́ tàbí sọ̀rọ̀ kàfíkọ́ dẹ̀kẹ́rẹ́ eyé pa gbógi yọ̀lọ̀bọ̀ yọ̀kẹ́ ẹlẹ́gùn máa dùn papọ̀ sẹ́kẹ́tà máa pọ̀ máa ti àmọ́ àwọn ọ̀kẹ́ múdà wọ́n máa ti ọjọ́ àtọ̀ ẹ̀ múdà pa bùbùlù ma ọmọ ẹ̀mẹ́dọ̀ àwọ́ ẹnu òde yìí máa gbó máa wá ẹjẹ́ kẹ́ múdà pa bùbùlù ọgọ́rin ọjọ́ kí máa nàrẹ́ yóò dún wà ẹ̀rẹ̀ òlẹ̀gídẹ́ ìfò náà lè tí masánájí òun ti wà á fẹ́ra o ọjọ́ ẹni wọ́n kó nà ṣe ìhí ọ̀gẹ̀dẹ̀ wọn bí ó papọ̀ àkọ́yìnáwó àìdẹ̀húnbì ìṣẹ̀kọ́jánà fi ìmáàmì mùbín ìmáàmù ayé ìkùránì àmẹ́ mọ̀dọ́ ìmáàmù ṣọwọ́wọ́ imam kò ẹ̀mọ́jà tọ́gbọ́ ọ̀ràn mọ̀nà ẹ̀yẹ kùránà màdó imam imam imam sọ́wọ́wọ́ ọ̀nà imam ẹ̀ kùránà níbi tó lọ́tì lè hìjì ọ̀tọ́kadà kò náà bá kìtì instruction wọn nẹ̀ kò náà sí lè na òun kò dábí imam kò isu yada cheche ikwana daga ikwana dagu ogala otaka daga manual yi ki ade ngone yi ogala ngunu na di instruction ngone yi mboge we kodagu mboge we koto mboge we miuto mboge we shi ogo male bi mam ki tobai ogala ne bi instruction otaka daga manual yi to da balo gulo taka da lon lugo madoki imam il qur'an ẹgbà ẹ̀ẹ́gà déhùnmá ní ìmí àjọ kúlà ṣe in àhàfẹ́ìnáwó fi ìmáàmì mùbí ẹmọ̀dọ́kí ìmáàmì ìmí ọ̀tẹ́kadà manu alkùnmálẹ̀bọ́ takmadugbogbo ẹnẹ́ẹ̀nẹ́ ń kọ́ àná ọjọ́ náà kúkọ́lọ́ ẹ̀kẹ́tẹ́ gòunjọ́ yìí òun wọ́n ti tàmáìnì rúgbùmá yá ya ìgbogbo náà láti wúlò yọ jìlùmẹ́lẹ́gẹ̀ẹ́nẹ́ mẹ́yọ́ tọ́gbà mẹ́dúnyá ti kọ́lọ́ àrẹ́ wẹ̀tẹ́ àrẹ̀kíjù ẹ̀lú òun fi dé tòó lẹ́yọ̀ ẹ̀yà rẹ̀ màmá mi fẹ́ lọ múnà wọ́n bì amẹ́rẹ́ bí ẹni kẹtẹ́ yìí ohun tẹ̀sí kọ́jọ́ pákó ohun máa ń lè bọ́ta máa dùbùbù ẹ̀wẹ́ ẹ̀hún tó máa yàdó kẹrẹ̀ wúwú mọ́ lẹ́rẹ̀ ògbú kẹ̀dọ́ ẹ̀fẹ́ lẹ́lẹ́ máa dó ẹ tí ó lẹ́ máa dó tágàdá máa dó yọ́ yóò nà pàdé ọjọ́ náà wọ́n yẹ́ lọ kó lè ṣe in nínú ọdú ní àfẹ́ináwó àbìdẹ́húndé fi ajó رب الأخوان وجونا في سورة الزمر الله يعني ووضع الكتاب فتر سورة الكهف آية 49 ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه واتقوا عن الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقول يا ليتنا ويقول يا ليتنا يا ويلتنا ما لهذا الكتاب يا ويلتنا ما, ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وتتلا يا يا سيون كدهم يعقل أكله وكل شيء أعصيناه في إمام مبين إمام مبين وشتك دا قول كون شكوه إليه أي إن بقي سورة الكهف آية 49 يعقل تكدا إمام مبين لا ينقل يونا ووضع الكتاب وتكدا قول من يكون شكوه إليه ممكن نجو إمام بن مجين بيانه fẹ̀tẹ́rọ ìmòjìrìmí ha ẹ̀ẹ́dẹ́ yúdẹ́nẹ̀ pàmùkú ìhìlẹ̀ ìmí ẹ̀ẹ́nẹ̀ olétí pàpàkú ìhìlẹ̀ ìmí ẹ̀ẹ́nà tí ẹ̀dọ̀n kì máa bú gáà ní ìpé ìhìlẹ̀ ìmí ìmẹ́jú dáadáa kì yí ọ̀tákàdá mà kọjọ yìí mùsùlùmí na mímà fi hì olùdóhùn sí ni ráìlò ẹ̀ǹkìdọ́ ọ̀họ́ mà kọjọ ń pakó yẹ kúkúlù nà dábíyàká ìmọ̀ kókó yìí méjì mọ́ méjèèjì kókó yìí yà wẹ́ ìlàtẹ́lá ó èmi táwọn àtọ́gbòhùn máa ní àzẹ́fíjà ó ọ̀rọ̀ tákàdé náà láyọ̀gọ́ dẹ́rọ kọbí ha. máa ìdẹ́húndẹ̀wú kọjọ́ pa kó má pẹ́ pé yàn mú ẹ̀nà káàbìrì ẹ̀nà létí pàpàkìdẹ́ yìí wọ́wọ́ jẹ́dú ma àmìlò ààbìrọ̀ máa méjì dúdú ẹ̀hùn àdọ́ọ̀tù ọkọ̀ ìlẹ̀ yìí òun wá tọ́pá tẹ̀ tó gbogbo ilé omi yìí mu rọ́bù ká ọjọ́ ẹ̀ ń alájẹ́ náà

ẹ̀dà tí ó ka gbogbo yí ẹ̀ ó ka gbogbo ẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀hùn tó bẹ̀ tí ó kéde akọ ẹ̀kọ́ yanẹ lẹ́yìn wọn ya ìyá àti ọ̀kadà wọn aka wọn lẹ́yìn wọ̀kúlọ̀ ṣe in àpìnáwó fi ìmọ̀ mi mọ̀bìn alọ́tọ́wà واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المؤمنون أرسلنا إذ أرسلنا إليهم النبي فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا قالوا barakallahu fika ayi adoje on gidai takashi karatu baye gidai idokwa ka he yore pami pastor gidi hoyi ewo godo ngaya ti karatu ka ya ya do me ma invite ami reverend father ami pastor eh ami father àmọ́ àmì elder àmì evangelist yàní di mẹ́wọ̀máwò mẹ́kọ́májọ mẹ́dọ́mọ́mù ṣe masalasi mẹ́lẹ́ mẹ́dọ́mọ́mù amúdábàwá ṣíṣí àmájójú mẹ́tẹ́wọ́mọ́ makójàní bẹ́ẹ̀ wọ́n máa mú yọ ọjà ní ẹ̀mígẹ̀ ní òṣèlẹ̀ lọ́nà àtúntò kùn fẹ́ lọ́mù ọkùnrin kò ká yẹn dábàwá abájọ yìí ẹgbẹ́dẹ́ ojú làmí mọ̀ pàṣẹrọ́ọ̀nù àmì quranic commentator ẹ̀hùn ma ka ọjọ́ àmà ya kìdẹ́ ìsí oyé mu núṣẹ́ka níbi ìta pẹ́mọ́ ṣẹ́dùhù kúmọ̀ yá ju ṣe ọjọ́ tó dé lè tẹ́ book of matthew chapter ten verse five to six jesus ìpamọ́ ma kọ́ ṣẹ́hùn ìpẹ́mọ́dùhù yẹn na ṣe are going going north to the house of the gentile yi bojanta dono no samaritan abakunyi bo samaritan me daba yinyi man but go ye rather to the lord seek of the house of israel me lo paala tugbo ama lẹ́nìyàn ma israel àbí gidan naira bible duma kama aláwò lèyàn ama aláìkìtì lèyàn ó dókè bible dọ́mà dẹ̀ mgbogi mama choma israel madoyowe israel madoyane israel ni madumaki samaritan eya chom gwojane israel kama choma israel ni madoki gentile jesus akpabomawu yeni Thou shalt not enter into the house of the Gentile nor Samaritan but going rather to the lordship of the house of Israel. Okay, come on, bring the Bible book of Matthew here. ọ̀làlẹ́ ti dé yín báyìbùlì tí ń dàmé kìí yín báyìbùlì láti ní explanation ni wọn bẹ́ẹ̀kì gbé kúránì àmà mọ́ mà ní kékeré ọgá àga ní kúránì mbé ọgé wà mà ní kékeré báyìbùlì mọ́ bí ẹbí ọgé mi ò mi ní òfókè mọ́ bí ẹbí ẹni ọ̀tẹ́lẹ̀kẹ̀tẹ́lẹ̀kẹ̀ alọ́ yíwọ̀n ìkẹ̀bọ̀ yìí nílẹ̀ gbé kala ní alùpàtẹ́ ògbógi mọ̀ yá ní. méjì mọ́ bí ẹbí ẹ̀ todo anangan anangan ka gban anga da wan amu kolo ho wa ka dini e angi ngochi ka yang ki quran e ami te ka na ami mahile do bi asli to gyang ge ha pune mi de ayayi ayekonu da ayekegwe leko ayekegwe tako allahu haka nga nabi muhammadu sallallahu alaihi wasallam yani waqribi lahum mathalan dinabari oyawla kidai mudu ci yuina boye ama kafiri makka bama kafiri mawodo yane gbodo akuya boge onu amonu ci ojo màmá tí nìkan la oníṣẹ́ ọjọ́ bí wọ́n á gba nìyàn wọn mẹ́rin máa sì mú òlùka jesus pàmò ọmọ kó jẹun ẹ má kí islam á bò mú jesus ìyá bò mọ kọlọ́ọ̀kì jesus rí ìlàjì òlùka wọ́n ìkura ni dẹ́ ọ̀la jesus gbẹdẹ́ mi sọ́bọ̀ òlùka kì o ọmọ wọn jẹ́dọ̀ òkè náà ó wò ó kà wọ́n mẹ́ òlùka ìdè ìbáyìí bò lòlù òlùka ìbá ìdè ìbáyìí bò lòlù. Durabale Elite Bible, a book of John, chapter 20, verse 30. Many there are miracle wonders and signs <clears throat> performed by Jesus in the midst of his disciples that are not written in this book. Jesus anume ye ya mama kojewu amena fite yu amena wu amewele tema cha koyo taka dema kamane yoni motaka lede on the old testament and the new testament ngba ni ge wala mo lele last testament o je ko do do na muhammad ìmọ̀dé òun ẹ̀mọ́ gbọ́ kàbọ̀ christian ẹ̀bọ́ ọmọ mẹ́kúra nìyí màmá dù kàmà wọ́n fi sàá lọ́dá lọ́dúgbẹ́bà àtẹ́nà àlàgàmà rí bí ìkúra ní kàmà dù bí àọ́là nígbà tó ní kíwà máa wá bí ọ́là ẹ̀jẹ̀ nù nígbò múnẹ̀ máa dù bí màá zọ ọ́ máa ti gbé yá máa kọ́ ẹ̀jẹ̀ kọ́ gbúra nà mẹ́lẹ́pìtì gbẹ́kàtẹ́mẹ́pùrẹ́yọ́ lọ́dà lọ́lọ́yà dáwọ́ gbé wà sẹ́wà kà wọ́n. àwọn ẹ̀ka ń tún bófin ẹ̀ka ń dómọ́jọ́ ọkà àtàwọn ọmọ ọ̀lẹ́ lẹ́tí sánẹ̀ àmúdàbí ojú ọ̀lẹ́wà tọ́ ọjọ́ ẹni anẹ́bí mọ̀rọ̀mọ́dù olùkà ìwújọ náà bó rẹ̀ a máa dọ̀rọ̀ oúnjẹ́ ọjọ́ dèéní olùkà lẹ́dẹ̀ ọ̀dọ̀rẹ́mìlẹ́gùn mẹ́tọ́lẹ́n àfáàbà kọ̀rẹ́yẹ́tì ọ̀yá àlàbọ̀ èèwò antioch olùkà antioch ìdéyìí bible but olùkí kàáyà ti ìdéyìí rẹ̀ déyìí bible olùkọ́ olùkọ́ antioch ìdéyìí bible olùkà ìdéyìí bible nígbà tó olùkí kàáyà ti ìdéyìí abúgbàgbà yìí àkọ́míṣẹ́ méjì rúmá náà ilé ìgbìmọ̀ fún ẹ̀yìn po mee méjì rẹ́mọ́ mgbe na meji lede ngbo ọ na-ekwekwuzi ileta gị kurani ka ka ma ka ọ na-emeji ike anabi isakwute ne kurani ọmọju aka ka na-emeji ne kurani aka na ahare ana kwutele jisọs tabo meji kuma ya ma ya dọrọ ojo biri ma ọ ga-eji adịghị ode ụja matabali ma odi ma ma ụja usoro ode ojimoku mode tabali maka ọmọ ma dọ́mọ ọ̀dọ́ adọ́jọ́ ma adọ́jọ́ ma dọ́ka ma wá rárọ̀ ọjọ́ ma àmọ́nújẹ́ méjì nílẹ̀ mọ̀ ní ajíjẹ́rú ma ma lè fa ma dá sẹ́kẹ́ إذ أرسلنا إليهم من فكذبوهما فعددنا بذلك فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون أقوم إليك فاستكبروا الأولى فكذبوهما ممولا مدو ديمي أنا ممولا مدو ديمي فعززنا فعززنا وما بثالث فعذبنا بثالث القلب دوما فنكتا ẹnẹ̀kẹta lábọ̀ ìyàlẹ́lẹ̀ ọmọ ẹni méjì ma wá dagmar dábà wí ẹwọ antioch ẹwọ̀n hapun ìlú yìí ma kẹrẹ bó ti tálẹ̀ ẹwọ dagmar dábà wí ẹwọ maria tó yọlẹ màdúdú àtàlẹ́ àtẹnumọ́ ọ̀gá ẹbí ẹbí ẹ̀nẹ́ka yóò wù tẹ́lẹ̀ lógbodó ìbọ́jọ́ omi tọ́ dàlámẹ́rẹ́ ohun ọjọ́ múnẹ́ omi dọ́mọ atánẹ̀ gbẹ́gbà kọjọ́ ti kù ń àmàtúwá yìí ní ìyìgídá ìkodò àmàtúwá yìí kúrọ̀tì ń dàrú tẹ́bẹ̀ ẹ̀nẹ́ dúmàní ẹ̀nẹ́ dúmàní kúrọ̀tì má bèrè ọjọ́ mẹ́ta ní ọjọ́ tó kà mà ní adùsùwá yìí mma wa ma kɔla ŋo ŋa gide yi o ma kɛrɛ bɔ o bie o dɔ gba ta ma lo ti he o ya nya mo ni sɔ sɔ ma ne ŋa o o bia do ŋa ko ma ŋa ta je wa ina ka me ne bia do ŋa ko ni sɔ sɔ me ti mɛ e ya nya je ŋa o ne ne ne du ya sɔ ka ka ma mo du ma o sɔ bi ka ma mo du kure la ti ni ko ga ŋu ki ko bɔ yẹmu ẹnu ọ̀gá èmi mú dọ́ kò mẹ́ àdó ajọ ọ̀gá là kó mẹ́ imana tó dáa ti jesus dẹ́ onúkòlùkò yóò kẹ́lẹ́ nàmọ́ ma kó jẹun dẹ́ ọlọ́gá dókì dẹ́kọ̀ọ́ nẹ̀ wà yóò rí olùkàkùnmá àwọn àbárátá bí i Yo, estoy en la rama, estoy en la rama, wọ́n dàbí jùlọ ní ọ̀rọ̀ àwọn tí mo sọ̀rọ̀ lọ́wọ́ nípa. ọgbẹ́lẹ́ mo kó kí adílé bí jí sọ̀tọ́ jí gẹ̀ẹ́sì ọgbẹ́lẹ́ náà máa ń gbòǹgbò wọn dẹ̀ inú kàgé wú igbó ta wò pàà táwọn ọ̀nà ni olóyè àfihàn ní mọ́ jesus táwọn àtàdó adákọ̀ ọ̀gálẹ̀ kí lónìí inú dé ta yóò wó tata àwọn ọgbẹ́ ọ̀gá yóò kí takọ́jọ́ kí gbèdé ni. ọjọ́ tẹ̀kàwé ƙùrán àníbi ìsákàlù wọn mọ̀ ní omiṣẹ́ oníṣẹ́ ọjọ́ wùsí wọ obìnrin olùabúrẹ́sà ẹnìkì tí a dẹ́kùté akọ ọ̀dà kẹrẹ̀dá náà ṣàdọ̀ akọjọ́ adọ̀mọ̀ ọ̀hún kọ́mọ̀ ọ̀hún dàbí mú wọlé akọ́mọ́ ẹnìkì yóò kẹfọ́ mọ́ọ́lọ́ pé òrí ilẹ̀kìmọ́nì náà ògbó kejì adẹ́n àníbi ìsáṣàdọ̀

ṣùpárò gírẹ́hùn máa nẹ́tẹ̀kùn oónú ṣùpárò ìrọ̀ ojú ọ̀hún adẹ́dùsẹ̀kùn ọlọ́run ìtaẹ́ i can on myself do nothing masanifo as i hear i judge is my judgment is just for i speak not my own will but the will of he who sent me òrùnwọ́nù yọ ọjọ́ ìpò òṣèwọ̀n ọjọ́ ẹ̀pọ̀ òṣè parí ọjọ́ òun ẹ̀ àánẹ́ wọ́n adúparí odó èyí sọ ti ṣekù àwọn iná sọ́rọ̀ pọ̀ ìnàkọ́ tó ń gbé ọ̀lẹ́hùn bóyá ìwẹ̀ lójú ṣe àbẹ̀bí lójú jí. tó dá bá lọ kọ́ kà mọ́ ọmọ kọ́ sí èèwù kó máa ṣàdọ̀ àdọ̀gá sí ọ̀bọ nẹ̀tẹ̀ ẹ lè ṣe book of Mark chapter fifteen verse sixteen to seventeen. yẹ́n ni róòwò believe in me shall lay their hand on the serpent and it shall not harm them. Ejo tó kí ó máa gbọ́ ní ejò yẹ́ fi ẹ̀jẹ̀ náà fi àárò rẹ̀. Jesus yẹ́ náà fi ẹ̀kẹ́dọ̀ náà mọ́ ọdún lóye ejò lẹ́jọ́ rẹ̀ kà He shall drink a poisonous thing and it shall not harm him. Ẹ̀hún tó kì í ṣe òun kì í apò rẹ̀ ẹ̀bí ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀dẹ̀ fi believe in Jesus imudu ko yigi o dɛmɔ yɔla ne wu tɔla ne yi bun kakalaka ɛwu du joli lawa le ne du jo ŋa ubi ne fi jesus mi ni kɛ wa du mi kɛ ɛwu yɛn kama le fi jesus ɛwu joma awɔ joma dɔ gbata do you believe in jesus if you really believe in jesus we give you a sulphuric unconcentrated acid omi batiri a bɛ k'omi yɛ kɔ ma oyóyin kọ̀ọ̀bù kàdó yóò pẹ̀kẹ̀ ẹmúnukọ yí ẹwùrúwà wùrúwà bẹ̀kí pẹtrol yóò rí jìnnà ẹmúnukọ yí ẹwùn mọ́ ẹgbóògùn mẹ́mẹ́lẹ́mẹ́ ẹgbóògùn tó tọ́ la ẹgbẹ́ báyìí kàá yẹ̀ tó mú wa dọ̀ mọ́ you are really believe in Jesus ilé ẹgbẹ́ kàní yé sọ̀tún tó lé wọn dá ògbọ̀mọ́lẹ́gbà nìkan bọ̀tẹ́ náà owó òwò tó ń dàgé bẹ́bìlẹ̀ fún gbogbo láyé mọ̀ mú lọ́dún tí ó ẹ́ chapter fifteen lé the next ẹ̀yà ní ti chapter eighteen mọ̀ mú lọ́dún tí ó owó lẹ́nu abẹ́jú ìdàdé ẹni acid death if you believe in jesus come come come come come come come yeah we have to follow the biblical formula. If you really believe in Jesus, come on, do this formula for us. Àwọn olùyìnbó ti kọ́ akẹ́kọ̀ọ́ ní wọn àbájọ yìí. Àbẹ̀kú bí èdè amójíbi tẹ́ pàtàkì àìkẹ́mùkọ́ yẹn wọ́n tẹ́mú ẹ̀wù ti Báìbùlù kàdámọ̀ ìdí ìdílé ìdí ìsọ̀. Tọ́ ọ̀jọ̀gbìn máa ń ayélujára kí sánẹ̀. Àmúdàbí ojú ọ̀gá tí ó wà kéde yìí, ẹ̀ kí wọ́n yẹ tẹ̀fírì abomi ìjìgìdẹ́ ìgbà náà wà kó nẹ́gìdẹ́ ìyẹ́ ẹni tó jẹun kì àjọ àwọn ọlọ́tọ́ yọ́dú màjánẹ́nà wúwo wá ẹ̀wọ̀n yàtẹ̀nà wúwo ẹ̀mẹ́ mẹ́wọ̀lọ́ ga dúkà ẹ̀dọ̀lọ́ ma dúkà máa dọ̀ ajá kẹ̀kẹ́ ní dúkì àjọ ga àti àjọ àkọ́jọ́ ya ga ya gbogbo igbódú màmá yòówù ní màmúdúrà àmọ́ mẹ́yìí ẹnẹ́ka àdúrà jẹ́ ẹnẹ́ka náà jẹ́ àní ẹnẹ́ka náà jẹ́ àdúrà ẹnẹ́ka náà jẹ́ àní àdúrà bí kò yọ ẹnẹ́yìn ọmọ ayọ̀rọ̀ ayọ̀rọ̀ ni ń dàbí èyí mi rẹ̀ rẹ̀ òkè màá tó bàtà jẹ màmá yòówù bóyá ọlọ́gùnmẹ́lẹ́ ọlọ́gùnmẹ́lẹ́ àbá ọ̀kàtúrẹ́ ìbẹ̀mẹ́dẹ́mi káàkà máa gbọ́gbọ́ àná ọmọ owu owó tẹ́lẹ̀ lógbódúgbódù màmá lé owu ní agbọ́ndọ́ yọ gidẹ́gidẹ́ níbi ìsàjì ìsọ̀pẹ́mọ̀ jẹ́ màá náà jáde ẹrẹ rẹ̀ màá náà aṣọ máa yọ̀ gáhùn lẹ́yìn kílẹ̀ ẹ̀kọ́ ẹ̀rẹ̀ rẹ̀ ọmọ kó ògún bọ́ọ̀lù ayé ọ̀la ṣé ni ọmọ mọ́kọ̀ aláàrínláà ìlọ́lá òdókọ́ alọ́kà kó odó ààrẹ dúdọ́ mọ́ mara rẹ̀ wọ́n jẹ́ ọdún ọ̀sán máa dára ìsá rọ̀ fúnlọ lọ anẹ́bí ìsá tó ní iṣẹ́ ọjọ́ ìṣe gbogbo yìí lè ti ń di ẹnu dúkì lè bọ́ anẹ́bí ìta ọmọ ayé ọ̀là ti dẹ́ta àtàyè tó làkà ní ọjọ́ ń dọ́là lọ ọmọ ẹ̀kẹ́ náà àtàyè ọ̀hún àwọn ọmọ àdínà ọyọ́ gbà ló gbà mọ́ Lakini uboine sio Islamu jali maneno dijite. Sio Islamu ndio adini dunu mu kiwara rojo kimojo kidoka. Iyo wamu yidua na rojo abala ile madoki Islam. Ene kijaki si Islam uji Muslim. Olabi roju. So ene ma dini boiba. I convert. They religion ma umeto alotiewo kanya dudo elotiewo ma alotiewo tene dudo ma letiewo tene dudo e dudo ma tene dudo i kakode yoni kangaro mune irelu yoyoni olie ule kidagi ule kwa yoni ayé ṣe fẹ́ wọ ẹ̀gbàrò ilé kó yẹ ní ọmọ ẹ̀kọ́ ìyàn ní oòrùn yẹ ọmọ ọgbọ̀gìdẹ́ mú oòrùn yẹ òtún náà káàfẹ́ yìí ṣe máa ma wó màmá kó yín dúdú ẹ̀kọ́ máa ń yín dúdú yìí làbárì kẹrẹfà níbi ìta wọn ti jí ìtọ̀ kàkókò kẹpẹ́ máa ń gbẹ̀ǹkì kẹrẹfọ́ má dẹ̀ àyùmọ̀ ọjọ́ kẹrẹfọ́ má dẹ̀ onye ene kẹta kpọ dom yàdó akéré ní lọ́la ẹló wọ́kẹ́ tuyákẹ́rẹ́ akẹ́rẹ́ wọ́kẹ́ tẹ ibébe ọgbọ́n kékeré fúnlẹ̀ yóò dúdú kẹló kẹtẹrẹ má lọ ewa kò mú yé o ìyọlọ disguise ìṣèkú ma mọ́ àkúgbó ìwọ̀n ẹ̀ta mẹ́lẹ́ obìnrin.

ẹmẹ́yẹ kàmẹ́ ẹ̀fẹ́ yìí àmẹ́jù yìí dúdú afẹ́ máa yọ yìí ẹ̀tọ́ ọ̀nà nàtẹ́lẹ̀ mẹ́tọ́ ọ̀nà ikú máa yìí kó ọ̀rọ̀ àmà máa ọ̀rẹ́ mi gbọ́ máa dà yín dé ẹ̀ẹ́dẹ̀ pé ó náà mẹ́tẹ́ kí làbí ilé ọ̀rọ̀ àwọn mú dà yín dé. ẹ̀wájú wáyé yí o mà wọ́lá má ìdàkúrí mú má àmọ́tútù ọjọ́ fún màlí rẹ̀ jesus ọdẹ yín ànúkọ abí ìlí rẹ̀ àníbi musa abí ìlí rẹ̀ mẹ́mọ́ àkó yídú ìdáyẹ̀dọ̀ ọmọ dáyẹ̀dọ̀ ọmọ dáyẹ̀dọ̀ ọmọ ọmọ ìyẹn àkọ́mọdòrò yá dáàmà bó ẹ̀dọ́lọ́ ọmọ yẹn lẹ́wọ̀n yẹ ń wá onígbònò rẹ̀ yẹ ń wọ́n nẹ̀kẹ́ ìtàkẹ́wọ̀n gbọmọ rẹ̀ ọ̀nà máa tún ayé lè fún ìyàwó kàpá ma ẹ̀kọ́ mọ̀dù rí oòrùn amọ̀tọ̀kẹ́lẹ̀ àmọ́ ayé tẹ̀sí àmẹ́lẹ́ tí ó ní tó ọjọ́ àmẹ́kẹ́ káàmùn ní tó ọjọ́ àánú àwọn òwúwalẹ̀ yàrá náà ma ṣe gbọ̀nà ṣe máa dùn àdùn wọn tó onuzo ọjọ́ ma ṣe àìlè ká máa bani onu ti dé ọbẹ̀rẹ̀ ìkọ̀míìsì onú kàkúmọ̀ anyá gbọ́lọ̀ àwọn ọmọ tó ẹjẹ́ ń gbẹmú di màá ní gbẹmú yìí ló akọ́ onuzo ọjọ́ ma ṣe màmá ní gbẹdì yìí wọ́n ní onú ìpàwọ̀ akámẹ́lẹ́pà onú wa gbọ́ òun jenga mama mele kodo mara mma kodo agbado ma dere ma ameme kalume abu mele kumewa obi to ojo na ji ojo one yin ko aje kada mu no mo ado jodo ka ogo jabai amunu le bunu jojo amora ya do soje agbonu de e o ki kan wa ka ka amune de

jangan meru tubo ku meta doa ba yo i meri mamma tu tubo ku na doa je eno kumudai ma doa jo ya meno gagma koma ojo mo la ni ola do ma kwa ku ba me o ko o pa yo yo na mane tu kolo e amadu be ma bele ngabe والقوابل توجيس والقوابل توجيس والقوابل توجيس سوباباو سوباباو جيسوس سوباباو سوباباو شبك ما في جيسوس إن سوباباو جيني On in another hand, Jesus is a superpower compared to fire Udu Konerilene, who followed Jesus with superpower because he was reinforced by the power of Almighty God. He was reinforced with the Holy Spirit of Allah. From Allah to him, he must have a superpower. But that superpower cannot qualify him to have a divinity. That one cannot qualify him to be God. أجل ما نرجل هو onu onu gbọdọgbọ mi islam ba ima bi ni tó jesus dúpẹ́ máa bà báwọn mú ní nánà nánà ọ̀gẹ̀dọ̀ àtàrà ẹgbà mẹ́gbọ́lùkà máa káàbìrì mátà iná máa tó zẹ́ra kọ́rán máa ń zẹ́ra ẹgbẹ́ ohun gbọ́hun gbọ́bìlún لقد حق القول على أكثرهم وهم لا يؤمنون ها إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأسفان فهم مطمحون أبيك جوجو ما قواتابر إنهم بيوك ما تجدو كي جو ما بريماني بريك بيلة ما نكدو نون ẹ̀dọ̀ mọ́ ìkọ̀kírí lé lọ́la tẹ̀dọ̀ máa lè ta kọ̀kírí ló jáde ó lọ́la tẹ̀dọ̀ àkáàkiri lè ta bẹ́ẹ̀ ni àbóyí mẹ́àmẹ́ olúmọdúrídà ó ní mọ̀mọ́mẹ́dúrídà yìí abe ewo ŋdɔ lukutuku okumutu kiti kiti kiti kiti kiti màtí ní kóòlì ìdìbò má òun oníwòlù kò máa wúwi fíìsì bí ọrẹ tẹ kẹ máa dín ní amọtọ títọ gbà àwọn nínúyò àmì lọwọ kàfẹ má ṣe ní dún òun ilé máa dín ní amẹlẹgbà tẹnẹ kẹta àtọnú. tọ́bẹ̀rẹ̀ o máa ló yọ màṣínì kólé ìṣẹ́bọ́ máa kọlu máa ń tún ìlà. kọlu máa ń tún ìlà bẹ́ẹ̀ وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ما أنتم إلا بشر مثلنا متنتومة إلا بشر مثلنا أو نقولها مثل وما أنزل الرحمن من شيء أو يؤدك سالي من أدك ربوا كدكما سن ما وقع وقام سنتون إن أنتم إلا تكذبون أما سنتون أني أرمي الله مجي وما ممدا سنكتاي تو مبي دون إيو ما ممد قالوا قالوا ربنا يعلم وما علينا وما علينا إلا البلاغ المبين قالوا سغم ممدا ربنا يعلم دام مدود ملا مدود ما يقصني ومدود na mota ya ti ko ki mo ki ni ta mo ne ta mo ge ne la ko ni o ta o go si ko mi ana do mo bi su ni ko ti a ju ba na ma ke ju ki su bi e le ta do gwe ma no o le ma na ma ke be ni ka ku ni ta a ji le ma jo ni so jo e le ma pro gu na me o do re re bo ma de ne ka ro bu na ya ele mu o do wa je ma in ile go mo a wa o no jo jo ma ja ke re bu me وما علينا إلا البلاغ المبين أوايا نردو بدوية ومني جدو سوشوك أيام كم بتجبري وما أني أكتاي وما قصديهم بتجبري إيه رواية من ما دونا كون بديني من إيه رواية من ما دونا كون ما ديني ما با أما كذا رواية حديث كبار النبي محمد صلى الله عليه وسلم يوتاك دانيس كريمو صلى الله عليه وسلم محمد بن yàtí nẹ́tì alukọ̀rán ọlọ́run sí aláìbẹ̀rẹ̀ mẹ́jọ tọ́ igi dẹ́wọ̀lẹ̀ ọ̀yà ọlọ́mọlẹ́ bọ̀bọ̀ igi bọ̀bọ̀lẹ́ yàtí nàmọ́ nẹ́rẹ́jọ múnmẹ́ kíánikí bọ̀ wá ìkọta balẹ̀ ayé ìmígi dẹ́wọ̀n yóò tọ́ ọmọ akáyọ̀ kàdé mu ọjọ́ bí àwọn ọ̀dọ́ mọ́ ọjọ́ àkàrò yóò ná akọ̀sínú ọ̀lọ́kàmákidẹ́ alùmọ̀kọ́yé lè fáma òye ègbútì fóyè jẹun kìrà ọmọ àbẹ̀kìrà ọmọ nù tọdọgẹlẹ wa ti jẹ pété akókọlọ atsodi àwọn koko atsadukọ atsadukọ ọgbà ọ̀nà akódemọdé yìí èèyàn asọ tó wọn mọ nínú ẹwẹ ajá kàmù nà ọkọ èèyàn ẹkẹ tó bàtẹ kẹmú dàbí abọjọ òwò kẹsà dínì kẹyú piranì kàtẹjà nà gbókọlọ kọdẹkẹrọ agbóhùnmá ọgbẹ kọlọ ẹwọn ti kẹtù kọjọ kẹmú dàbí abọjọ ojo kido atomo imikidenga dele kadengi ni aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa lisa'iril muslimin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh